وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم adúpẹ́ fún Allah ọba tí ó tún fún èmi àtẹ̀yìn láǹfààní ká mọ́ bẹ lókè pẹ̀ látàrí ti Islam ọlọ́run <clears throat> má ṣe wá ní kèfèrí láéláé inshallah a máa tẹ̀síwájú nínú àlàyé hadith number seventy six nínú ìwé two hundred golden hadith from the messenger of allah sallallahu alayhi wa sallam ibi tá a dé <clears throat> hadithi sab'atun yuzilluhumullahu fi zillihi yawma la zilla illa zilluh àwọn méje iná àwọn méje tọ́lọ́wọ́n ọba yóò ṣe bòòjì fún tí ó ti jìbò wọn lójú àlìkíámà lọ́jọ́ tí ò ní sí bòòjì kankan àfi ti ọlọ́wọ́n ọba nìkan ni a ti sọ̀rọ̀ nípa <clears throat> rajulani tahabba fillahi ijtama'a ala dhalika wa tafarraqa alayhi àwọn èèyàn méjì arákùnrin méjì tó ṣe é pé wọ́n ara wọn nítorí tọ́lọ́hún wọ́n ń kójọ nítorí kò sí kò pa wọ́n pọ̀ dọ̀rẹ́ tí wọ́n bá sì túká lórí ilé wọn túká sí nínú. àwọn nǹkan tó jẹ jáde láyé inú hadith yẹn lóde tòní aṣàlàyé nípa oríṣiríṣi clubs àwọn ẹgbẹ́ societies tó wà ipe um, eléyìí ṣe pàtàkì fún àwa mùsùlùmí ẹlòmíì klọ́ọ̀bù uh, yẹn àwọn members club yẹn ìmùlẹ̀ ni wọ́n uh, wọ́n fẹ́ràn ara wọn jòjú lọ kò sí ní tí yóò lè ṣe ah club member wa ni o ṣùgbọ́n tí mùsùlùmí bá bá ṣòro kan wá sọ́dọ̀ rẹ̀ kò ní bá a gbọ́ bùkátà ẹ̀ kò tiẹ̀ ní dá lóhùn ṣùgbọ́n tó bá jẹ́ club member wọn ni yóò dá lóhùn kí ni club ń sì dá lé lórí ó dá lórí tí ò ṣe nǹkan tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn a sọ pé ọ̀pọ̀lọpọ̀ club náà kò sí tí wọ́n máa ń ṣe ń bẹ̀ ju pé wọ́n máa ń ṣe lọ́wọ́ máa mutí bí àwọn social clubs a sọ̀rọ̀ nípa àwọn díẹ̀ nípa àwọn ẹgbẹ́ táwọn eléré tí wọ́n ti kì láwọn oríṣiríṣi ìlú nílẹ̀ Yorùbá àwọn ìlú ńláńlá táwọn eléré ti kì wọ́n tábà lọ́wọ́ àwọn ẹgbẹ́ yẹn oríṣiríṣi ẹ rí i pé tí wọ́n bá ń ṣàjọ̀dún orí kádùn tí wọ́n bá ń ṣayẹyẹ ẹ rí i pé ọ̀rọ̀ fàájì náà ni kò sí sí tí wọ́n fi máa ń ṣe fàájì jọ tí mo mú náà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run kò ṣàánú wa. mo ṣàlàyé pé ní àwọn iléèwé gíga wa mo nígbà tí mi kọ́ wọ higher institution gbá náà tí mo wọ poli nìbàdàn àwọn ẹgbẹ́ wa ń bẹ́ẹ̀ mi ò tiẹ̀ fẹ́ dárúkọ bọ̀ kí n mọ dárúkọ àwọn bíi jesus àwọn bíi omega àwọn bíi eh, oríṣiríṣi wọ́n ṣàpọ̀ mbẹ̀ ńgbà yẹn wọ́n máa ń ṣe tá à ń pè ní ah, àjọ̀dún orí kánò wọn ńgbà náà eh, kìnnì kan night eléyìí night bẹ́ẹ̀ náà làwọn dìpámẹ́ǹtà ẹgbẹ́ náà oríṣiríṣi ẹ̀rí wọn á gbélé wá wọn á mú ẹtí wọn á jó àwọn tó bá ti wá wà nù ẹgbẹ́ yẹn tí wọ́n bá ti ríra wọn ó ti ní sáìn wọ́n lọ kírèètì àwọn standard tí ó sí o gbọ́dọ̀ wọ ilé o gbọ́dọ̀ wọru aṣọ báyìí ló gbọ́dọ̀ wọ àwọn tó bá wà náà yẹn wọn nífẹ̀ẹ́ ara wọn ó náà boy scout guest guide àti bẹ́ẹ̀ lọ hmm. wo àwọn wọ̀nyí wà nú àwọn èyí tó jẹ́ ń a ò gbọ́dọ̀ jẹ́ pé ìyẹn ló máa jẹ́ ká nífẹ̀ẹ́ wa ní tí wọ́n ń ṣe bí kò ṣe pé ẹni tá a bá fẹ́ nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ̀ ẹni tá a bá sì kórìíra akórìíra tó ń ṣe nítorí tọ́lọ̀ ni kọ́lọ́n kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kọ́lọ́n kó ṣàánú wa eléyìí tí ò bá yéèyàn dáadáa títí téèyàn fi lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ awo ẹgbẹ́ mọ̀lẹ́ lóde òní eric wọ́n ń pariwo wọ́n ń ké tantan lórí àwọn social medias facebook instagram twitter àti whatsapp àti youtube subhanallah nípa ọ̀rọ̀ ká padà sí ìṣẹ̀ǹṣe wọ́n ń pè kí nìkan ní ìṣẹ̀ǹṣe ìṣẹ̀ǹṣe náà ni àwọn ìgbésí ayé tá a ti lò tẹ́lẹ̀ ṣáájú kí ẹ̀sìn kó tó dé kí islam ó tó dé gbàgbà ìlíyà ní islam ń pè àwọn àsìkò yẹn gba ìmọ̀ kan àwọn èèyàn ń padà sí wọn ní ká padà síbẹ̀ ifá ẹ̀ríkún wọn sọ fún wa pé ifá is scientific and mathematical oríṣiríṣi analysis ni wọ́n ṣe wọ́n sọ pé it's the same thing as boolean algebra àwọn kan ní nǹkan kan náà ni pẹ̀lú matrices ọ̀dà wípé àwọn èèbó wọ́n fún wọn kàn tàn wá jẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dà kí ni wọ́n fi boolean algebra gbé jáde kí ni wọ́n fi matrices gbé jáde kí ni wọ́n fi number base system kí ló òyìnbó fi gbé jáde àwọn tí àwọn fi gbé jáde product tí wọ́n á rí òkè kí làwa fi táwa lọ equate ìyẹn pé tá a ṣàfijọ́ rẹ̀ pẹ̀lú matrices pẹ̀lú uh, binary systems tàbí àti hexadecimal systems àti ìtàpé ní boolean algebra àwọn gates wọ̀nyẹn kí la fi gbé jáde ok nínú computer sí nínú computer architecture this Bule algebra you talk about it when you talk about hand gate NAND gate all this ama gate ama gbé gbogbo ẹ̀ jáde eventually AMA máa produce oríṣiríṣi nǹkan nu kọ̀ǹpútà tá à ń ṣe èwo ni fáti gbé jáde nu ẹ̀ táwa bá ń sọ̀rọ̀ matrices inú mathematics sin ta fi ń solve problem How we solve How we solve the. Eh, Uh, simultaneous equations not only in two variables more than two variables I'll lè fi solve simultaneous equations I'll lè fi solve so many things I'll lè fi ṣe in computer alman computer program okay I'm a máa lo matrices arrays a máa solve problem hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn nǹkan tá a dẹ̀ fi gbé jáde calculations àrí product yẹ kí ni ipá gbé jáde kò sí ní tó gbé jáde jẹ bọ̀lọ̀ tó jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé lórí Facebook àwọn èèyàn wà ní friends of kinní kan ó bá àwọn èèyàn débi pé àwọn èèyàn wà ló ń darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ìṣẹ̀ṣe kinní kan wọ́n á máa dọ̀rẹ́ ìmùlẹ̀ òrọ̀ kò bá mu o kó àwọn mùsùlùmí ṣọ́ra fúnra àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni àwọn celebrities àwọn èèyàn tá a mọ̀ sí ìlú mọ̀ká àtàwọn obìnrin àsìkò wọ́n máa ní àwọn followers àwọn tó ń tẹ̀lé wọn lórí Twitter lórí Instagram àwọn tó wà WhatsApp group wọn àbí ní Facebook wọ́n máa ní group friends of Ronaldo friends of Messi friends Chelsea eh? wọ́n sọ̀rọ̀ ẹnìkan ó ń ṣe kó mọ ó sọ fáwọn àfáà pé Chelsea lórúkọ tí wọ́n gbọ́ ń sọmọ òun lórí pé ó nífẹ̀ẹ́ Chelsea club ẹlòmíín sọmọ ẹ̀ ní orúkọ agbábọ́ọ̀lù. Eh? láyé ìgbà tí lineka gari nílẹ̀ka gascoigne eh, igwe gbogbo àwọn yẹn gbà tí wọ́n ẹ̀wọ̀n ege that is eh, thierry gbà tí gbogbo wọn yẹn ń rèèyàn ọ̀pọ̀lọpọ̀ ló sọ ọmọ lórúkọ ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ wọn débi pé àtúmọ̀ wọ vẹ́ẹ̀sì wọn hmm, ẹlòmíì vẹ́ẹ̀sì ẹ̀ ló máa ń wọ̀ àwọn players basketballers ẹni tó bá láìkí basketball ẹni tó bá láìkí athletics ẹni tó bá nífẹ̀ẹ́ sí football ẹni tó nífẹ̀ẹ́ sí oríṣiríṣi game òun mọ̀ wọ vẹ́ẹ̀sì wọn káàkiri pé ẹni tó nífẹ̀ẹ́ sí nìyẹn kí nìdí tó fi nífẹ̀ẹ́ ṣé torí ni là ṣé torí tọ́lọ́ ni kí ṣe torí tọ́lọ́ àwọn olórin tó wà ń bẹ̀ lómìn nífẹ̀ẹ́ olórin ṣe pé ẹ wo Michael Jackson gbà tó wà láyé tó ṣe tọ́ China lady àwọn lady kan fẹ́ parẹ́ ó yá dín ṣe gbogbo ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni àwọn olórin olórin olórin àti olórin ti Nàìjíríà náà àwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn kí lèdí tó fi nífẹ̀ẹ́ wọ́n wá gbàgbé tánà bí sọ u ma'a man ahabba alimaru ma'a man ahabba tó bá díjọ́ gbèǹde àlejò gbèǹde lọ́jọ́ ẹni tó nífẹ̀ẹ́ sí wọn àárín wọn láàgbé ọ dìde sí anta musolli láṣàkà òun sọ im hajj hajjaj ó ṣe hajj gbogbo nǹkan tó ní kò ṣe ló ṣe bí ẹsẹ̀ wàlẹ́ẹ̀kìn ṣùgbọ́n ọ̀rẹ́ ìmùlẹ̀rẹ́ ń tó nífẹ̀ẹ́ sí ń tó nífẹ̀ẹ́ sí kì í ṣe mùsùlùmí ń tó sì torí ẹ̀ nífẹ̀ẹ́ sí kì í ṣe tọ́lọ́hún tó bá ọlọ́run kò ṣàánú wa anábì fi ṣàlàyé almaru ma'a men ahaba, àwọn tó nífẹ̀ẹ́ sí láyé àárín wọn ló ti dìde ọlọ́run kò ṣàánú wa torí eléyìí ọ̀rọ̀ ìsì ọ̀rọ̀ yìí ńgbà tánà bí ó fọ ìsì ńgbà tí lárúbáwá oko kan àti ìṣàlàyé àwọn wo ni lárúbáwá oko àwọn aláràbù tí wọ́n pè ní bendin arab fìlè báàdìyà ibẹ̀ náà làwọn èbó ti fà jáde bendin báàdìyà ok àwọn yẹn wọ́n wà ń bẹ̀ wọ́n ègbèlú ó kàn wá béèrè lọ́wọ́ ànábì ni àdéhùn yẹn gbajúmọ̀ tó tó ké bí alọ́kọ́ lọ́sùlọ́ láìtàwọn ní mú yẹn kúrò bí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ẹnìkan nífẹ̀ẹ́ àwọn kan ṣùgbọ́n kò lè darapọ̀ mọ́ wọn àwọn iṣẹ́ wọn tó ń ṣe kò lágbára ẹ̀ hmm? tó bá nífẹ̀ẹ́ sí àwọn yẹn náà lágbé pẹ̀lú wọn ẹ wo tọ́lọ̀ ń sọnù kúrá tọ́lọ̀ wà wa rasulahu ma'a alladhina an'ama Allahu alayhim

wà sọ̀lẹ́hìn àtàwọn ẹni rẹ̀ wà hásùnà òòlà ìkarọ̀ fi kọ́ áá àkójọ eléyìí àkójọpọ̀ ìmọ̀já àkójọpọ̀ tó dá o ẹ̀rí kìí ṣètúmọ̀ rẹ̀ ní pé nìyẹn máa di ó lè dànù bí o gbogbo tẹnìkan tí ń tu rí o tó sọ pé máa lè dínà ní àmàlà àlẹ́mínà nàbí yìí pé ó lè dànù bí tàbí kó dolódodo tàbí kó di ṣẹ́ẹ́dí tàbí kó dẹni rẹ̀ láà tó jẹ́ ká mọ̀ dáadáa tí ò ní yè méjì inú ni pé tá a bá lọ wo Ibn Kathir ó má díìsì wá àdìsí yẹn dẹ̀ lálàáfíà nípa <clears throat> n bí àyà yẹn n tó fà pé ọ̀kan náà àwọn sàhábà ló ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yìí pé ó ń bẹ láàrin wa lónìí inú wa ń dùn God answer tamut ọ̀la òní sí láyé mọ́ bò ní ìwà ṣẹlẹ̀ wọn lánàá bí ó fèsì tọ́lọ́ ń fi mú àyà yẹn wá Hmm, ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ti tẹ̀lé lọ́run tó tẹ̀lé òjíṣẹ́ tó bá ti jẹ́ ọgbẹ́ni gbogbo wọn tún jọ wà nínú ibì kan náà gbogbo owó jọ wà àwọn ànábì ọlọ́run tó ti lọ àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti lọ òun fúnra wọn ànábì ọlọ́run gbogbo àwọn olódodo tó ti lọ tá a bá sọ pé olódodo ń bí ipò rẹ̀ ju gbogbo ṣèyídì lọ ẹ rí i pé Abubakar Siddiq òun òkúkú ṣèyídì mọ adáyàlè tó ń ti bẹ́ẹ̀ ipò rẹ̀ ju ipò Umar bọ́nà Khattab tá a gólọ́bẹ̀ lọ o ji ikwu usman buna afan tá a pa lọ o ji ikwu ali buna abitolib tá a pa lọ ẹ̀rí wọ́n fi ṣàlàyé pé nígbà yá àwọn sọ̀hábà ìtààmù sí kàrọ́mà àwọn ìyanu àwọn nǹkan tó wọ́n iṣẹ́ ìyanu kò pọ̀ púpọ̀ bí ìtààmù kà nígbà yá àwọn tàbí ọ̀nà wọn ní bí ìgbàgbọ́ àwọn èèyàn bá ṣe ń dínkù sí náà ni iṣẹ́ ìyanu mọ̀ pọ̀ torí pé iṣẹ́ ìyanu ìyá lè jẹ́ kí wọ́n tún mọ̀ padà sí díẹ̀ ẹ̀ríkọ́ àná sọ̀rọ̀ onígbàgbọ́ rárá tí wọn ní fi máa wá òkè ṣùgbọ́n àwọn omi ní ànígbàgbọ́ náà Allahu Ta'ala ìdí inú tó yẹ pọ́rọ̀ mérekù kì í jọ wá bá dé ní ìsìn tó ní ọlọ́run bímọ ta ní òbí mọ́ ó ní ó sọ fún igi ní ìsìn kó di di màálù idán ni ọlọ́run ò pa àwa ò sì ní béèrè pé kó ṣe sọ torí pé ìgbàgbọ́ tiwa ti dúró lọ́rọ̀ kan ṣáà tí mò ń ṣàlàyé kágbọ́yé òun náà ni wípé ẹni téèyàn bá nífẹ̀ẹ́ sí òun àti ẹ̀ náà lọ́lọ́run gbé wọn dìde níjọ́ gbèdè ọlọ́run kó gbé àwa dìde <clears throat> láàrin àwọn ànábì ọlọ́run ọba àwọn olódodo àwọn tí wọ́n kúkú ṣe ìdí àti gbogbo àwọn ẹni rí ọlọ́run kó ṣe wá lọ́mọ àlìjẹ́nà fìdídàsì mọ́ ṣe wá lọ́mọ náà èyí tó wá tẹ̀lé òní wàrọ́jú ló tọ́lá bá ti òmùrọ̀ àtò imra'atun datu mansibin wa jamalin faqal inni akhafullah ẹ̀rí arákùnrin kan nínú àwọn tí ó tún wà lábẹ́ bòjì ṣẹ̀pá àti sọ alákọ̀ọ́kọ́ àlè ìmáàmù àádìl ìmáàmù àádìl ìmáàmù tó ń ṣe aṣáájú tó ń ṣe déédéé ẹlẹ́ẹ̀kejì ṣáàbù náṣà áfì ibadatillah ọ̀dọ́ tá a bí sínú islam ó dàgbà nù islam kò fìgbà kan lọ ṣe kẹfìrí díẹ̀ kó tó padà ó wà nù islam pọ́nbélé ẹlẹ́ẹ̀kẹta rọ́júlù kọ́lbùhù mu'allakun fil masjid ọkùnrin kan tó ṣe pé ọkàn rẹ̀ ó wà nínú mọ́ṣáláṣí máa wà níbẹ̀ gbogbo ìgbà kì í ṣe òun gangan ọkùnrin máa wà níbẹ̀ àṣàlàyé ìtumọ̀ yẹn ẹlẹ́ẹ̀kẹrin rọ̀jùláàni tàhábà fìlà ìjìtàmà àlà dálíkì wà tàfàrọ̀kọ̀ àlè ìyẹn lè rí mo ń ṣàlàyé tán sìn nínú àfikún mo ti ṣàlàyé ẹ̀ náà ní ètò lọ́wọ́ seventy six nígbà tí mo ṣàlàyé hadith number seventy six.

arẹwà lóbìnrin yẹn téèyàn bá rí a tó bá jọkùnrin ni gan-an ara rẹ̀ ó bù ara rẹ̀ ó dìde irun ó dìde ni ó tún wá jẹ ẹni tó nípò wà tọ́lá bẹ́ẹ̀tì kú obìnrin yẹn wá ní kó wá súnmọ́ òun kó mọ̀ wá bóun ṣe zina ọlọ irú ọkùnrin yẹn tó bá gbèdé yóò wà lábẹ́ tá à ń sọ yìí kò ní sínú àti òmò dààmú dààbò. ìbéèrè ni pé kí ló dé tí irú ẹni fi rí inú àǹfààní yìí ẹ rí i pé ọkùnrin tá à ń sọ yìí ọ̀dọ́ ni mi ni bá jẹ́ ọkùnrin bá ẹ rí egungun le ní tí wọ́n ń pè ní libido hmm, ó wà lára èèyàn mo ti yé ń sìn irú ọkùnrin yẹn báyìí sìn ó wá rí obìnrin tó ní àdámọ́ méjì two qualities distinctive qualities àwọn nǹkan méjì yìí ìròyìn méjì tó wà lára obìnrin yìí jẹ́ ìròyìn kan tó ṣe pé ọkùnrin yìí rí kó fẹ́ kó bójú wẹ̀yìn ìròyìn àkọ́kọ́ ni pé obìnrin yẹn ó jẹ́ ẹni tó nípò ẹlẹ́ẹ̀kejì ìròyìn kejì ni pé ó rẹwà ẹ sì mọ̀ pé ní wọ́n ní ẹwà ní ìsìn tọkùnrin bá ti rí kò sí ni gẹ́gẹ́ àwọn oní psychology ni wọ́n ṣe ṣàlàyé fún wa ilmu nafsi wọ́n ṣàlàyé fún wa pé men are sensitive to look àwọn ọkùnrin tí wọ́n bá ti rí nǹkan báyìí yóò ti wọnú ọpọlọ wọn yóò ti dénú ọkàn wọn why women are sensitive to touch ṣùgbọ́n àwọn obìnrin o téèyàn bá ti fọwọ́ kàn wọ́n báyìí wọ́n lè mọ̀ dáhùn ṣùgbọ́n ọkùnrin lẹ́sẹ̀kẹsẹ̀ kódà yóò ti fẹ́ máa tọ̀ fara yàtọ̀ sí ṣòkòtò àwọn nǹkan méjì lóbìnrin wa ní tó wá ní kó máa bọ̀ àkọ́kọ́ àmọ́ òpé tóun bá lè dárú obìnrin lóhùn dáàtò máa ń sìn bí ó nípò òun náà ó de ọlá irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ lóde òní ọ̀pọ̀lọpọ̀ wa <clears throat> bóyá young graduate tó ṣẹ̀ jáde yunifásitì ni tí ò tí ì kankan tó ń wáṣẹ́ káàkiri ṣe tó gbajúmọ̀ bí pété abá àmọ́ wá ní tí ó fún wa níṣẹ́ táwọn gbowó oṣù yẹn ló bá ló wọ́pọ̀ jù lẹ̀ yorùbá ń bí. ó wá wo orú obìnrin bóyá mínísítà ni alákòóso ni bóyá kọmíṣánná ni bóyá dàrẹ́kítọ̀ jẹ́nẹ́rà ni bóyá dàrẹ́kítọ̀ ni ní mínísítírì àbí ní parastatus kan bóyá arú ẹni yìí bóyá business mogul ni bóyá ẹnìkan tó jẹ́ oníṣòwò ńlá ni bóyá ẹnìkan tó jẹ́ ìlúmọ̀ọ́ká táǹgbè ní ìlúmọ̀ọ́ká ni àwọn celebrities obìnrin àsìkò ni tó jẹ́ pé ó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó dẹ̀ lè yàwó èèyàn ńlá bóyá ni bóyá yàwó gómìnà ni bóyá yàwó president ni bóyá yàwó minister ni bóyá yàwó èèyàn ọkùnrin yẹn láti sọ pé òun ò ṣe torí pé shaitan ìwà sufi suduri náà yóò máa kúrò ìrò yìí sínú ọkàn èèyàn yóò máa sọ fún un so látara bẹ́ẹ̀ yóò fẹ́ ṣe tó bá lè tẹ ìfẹ́ inú rẹ̀ yẹn mọ́lẹ̀ torí pé kò wọ́pọ̀ ó wà ó àwọn ọkùnrin míì wà tó yẹ pé bọ́lọ̀ ṣe dá wọn wọn ò obìnrin obìnrin ṣe kódà ẹlòmíì gan wọ́n fẹ́ máa bẹ́ẹ̀ ni kó tó fẹ́yàwó Mm, wọ́n fẹ́ mọ́ bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ bẹ́ẹ̀ ni kì í pé wọ́n fẹ́ wọ́n ń bẹ́ẹ̀ báyìí ni kó tó fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì ti lé lọ́gbọ̀n ọdún kìkì ló ń jọ́gbọ̀n ọdún kódà ẹlòmíì ogójì ọdún kò níyàwó àwọn èèyàn kan wà lẹ́yìn àdúgbò wa ń bí eh, eh, lecturers ẹlòmíì workers níbi iṣẹ́ wọ́n ti wọ fọ́ọ̀tì wọn ò níyàwó kankan ẹ̀ẹ́dẹ̀ ní mo obìnrin kan mọ́ wọn wọ́n sì pè é pé wọ́n ní wọ́n ní sàsákàrí o wọ́n èsì òkó bò ó ẹlòmíì obìnrin ò kún lójú fámìlì ó bẹ̀bẹ̀ ni kódà ẹlòmíì wọ́n fẹ́ yàwó fún un láti ilé ni wọ́n ti mú yàwó lọ bá a kó tó di pò náà wá bẹ̀rẹ̀ sí bímọ àwọn èèyàn wà báwọn dáadáa ṣùgbọ́n àwọn èèyàn ò pọ̀ ẹ̀rí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń sọ fún wa pé ká má di obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ̀ wá mú pé tó bá dì í mú pé wọ́n yọ òjè gbóná sọ́wọ́ ẹ̀jọ́ gbèǹde tó tún sọ pé ó sàn fún yàn kéèyàn mú ṣóńṣó bí irin ṣóńṣó tàbí abẹ́ kó fi gún orí ara rẹ̀ ju kó di ewèrè tí ìṣẹ̀lẹ̀ tẹ̀ mú ẹlòmíràn ní gbòǹde obìnrin mú kò ní kankan so ìyẹn ni wọ́n ń pè ní aberration exception nìyẹn a kì í fi exception àìfi ṣòfin èyí tó general yẹn lágbófin lé lórí kò ṣàánú wa wọ́n ń ṣàlàyé náà ni pé irú ọ̀dọ́ ẹ̀ tó bá lè mú mọ́ra tó ní ìní àkọ́fùlà èmi ń páyà ọlọ́run kò wá ṣe é yóò wà lábẹ́ bòjì yóò wà lábẹ́ bòjì kẹ̀sì mọ wo nǹkan tó ń wò pé òun ó rí lára obìnrin yìí ó yóò rí adùn yóò dẹ̀ rí kíni yóò ó ṣeé ṣe kó tún rí àgbéga látara rẹ̀ ọlọ́run sọ pé wà man yattaqillah ẹ̀ ń bá bẹ̀rù ọlọ́run yaj'al lahu makhraja ọlọ́run ọba yóò ṣe kíni yóò fún ní ọ̀nà àbáyọ ọlọ́run ọba yóò fún ní ọ̀nà àbájọ ah, wàmọ́ ìyàtàkì láhàyẹ́jà àlà min amúrì yìí sọ̀rọ̀ ọlọ́run ọba yóò ṣe ìdẹ̀kùn fún un ibùdó ayé abẹ́tún ni wàyárùzù kò min haisu láàyè àtẹ́síbi èyí tó ń wá arísìkì tó wá lọ́dọ̀ obìnrin ọlọ́run ọlọ́run ó pèsè ẹ̀fún níbi tí ó ti fi òràn kan ànábì ni màá ká ṣe àlìlẹ̀ àwẹ̀dà Allahu bima wà khairu minhu ẹ̀ má gbé nǹkan kan jùlẹ̀ nítorí tọ́lá ọlọ́run ó fi tó dáa jùlọ rọ́pò fún wàhálà ọ̀tọ̀ ẹ̀ làwọn àlàmì tá à ń ń bí náà nìyẹn kí wàá ní implication rẹ̀ lóde òní kí ni ọ̀rọ̀ tánàbí sọ yìí kí ni lílò rẹ̀ lóde òní lílò rẹ̀ ni ó sọ̀rọ̀ nípa àwọn ṣúgà mọ́mi kì í ṣe ṣúgà dàdí lélẹ̀ torí obìnrin yẹn ni wọ́n sọ pé ó rẹwà ó dẹ̀ nípò ó wá ń pe ọ̀dọ́ pé kó wá súnmọ́ àbó ń pe ọkùnrin wọ́n ní ṣúgà mọ́mi sọ̀tàn ṣàlàyé pé téèyàn bá rí ṣúgà mọ́mi téèyàn bá lè tọ́lọ́run bá fún yàn ní kápá ìyá máa bẹ lọ́ọ̀ náà ni o torí mo fẹ́ ṣàlàyé nǹkan kan kékeré ń bí ẹnìkan ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà o wípé obìnrin ò lè móhùn o ẹ tó bá sọrú bẹ́ẹ̀ kó máa lọ jẹ́ pé yẹn gan-an láfi ṣàdánwò fún tá a fi mú torí pé ànábì Yusuf <clears throat> aleyhi salam <clears throat> gbogbo ala gbọ́ ìtàn rẹ̀ nínú sọ́rọ́tò Yusuf <clears throat> nígbà tó kù òun àtòbìnrin ṣe àpé ní tí ànábì Yusuf sọ ni pé wàá mọ òbárí ò nẹ́fṣì ìnà nẹ́fṣà là àmọ́ ẹ̀rọ tó ń bi sú pé mi gan ò lè fọ́ sọ̀yà fúnra mi ò mi ò mọ́wọ́ mọ́ sí mi sọ pé mi mi náà pé mo lágbára kan o hmm? mi ò mọ́ ẹ̀mí mi ò mi ò sọ pé mi mo mọ́ o ìnà nẹ́fṣà ẹ̀mí tẹ́ rí yẹn ò là àmọ́ ẹ̀rọ tó ń bi sú ni o ìmọ̀ panlẹ́sẹ̀ ni o aburú ni o àfẹ́ni ọlọ́run bá ṣàánú o àánú ọlọ́run ló lè mú yàn mórí bọ́ <clears throat> nínú nǹkan wọ̀nyí òun ló fi jẹ́ pé tá a bá rẹ́ni tó jìn sí ọ̀fìn rẹ̀ èyí tó bá a mú wallahu ta'ala alamu ní ká sọ pé alhamdulillah alladhi àfáàní mimma btalaka bi wa faddalani ala kathirin mimman khalaqa tafdila ọlọ́run mo dúpẹ́ fún ọ tó là níbi nǹkan tó fi ṣàdánwò fún arákùnrin yìí tóun ò yege ìdánwò rẹ̀ yìí tó sì ṣàjùlọ fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dánú àwọn ẹ̀dá rẹ̀ tó o bá sọ bẹ́ẹ̀ tó ní ẹ̀yìn kí ló ń ṣe nǹkan ló ń ṣe kí ló ń dá láàmú tọ́lọ̀ bá lọ yẹn náà wá ìwọ náà fèlè o ṣàkọ́kọ́ tó yẹ ká ṣe ni pé ká dúpẹ́ tí ò wípé ọkùnrin ó eh, ṣe lè wú fèlè eh, obìnrin obìnrin lásán lásán eh, torí pé wọ́n ti ríro àdánwò yẹn rí ó lè dùn lẹ́nu ẹ̀ ó dàbí àwọn tó ń sọ̀rọ̀ nípa ipò àwọn ilé ìkówó jẹ tẹ́lómìn bá débẹ̀ kì í ṣe owó nìkan ní jẹ yóò kàkàrà jẹ orí gbogbo ẹ̀ ní torí pé kò ní àǹfààní rẹ ló fi ń sọ so àkọ́kọ́ ń tá a ṣe ni pé ká yẹn kò gbé bá wa ẹlẹ́ẹ̀kejì káwá belon rọ́bànà la tahmil na isran kama hamaltahu wa alladhina min qablina wala tuhammilna ma la taqata lana bi. àwọn àdánwò tó ti gbé fáwọn ẹni ṣáájú má gbé lé àwa lórí ọ̀lẹ́ làwa wala tuhammilna kò síbò ṣe ní dán wa wò ma la taqata lana bi nǹkan tá a lágbára láti lè borí inú àdánwò àdánwò tó ju tiwa lọ wa. èèyàn á tún bẹ ẹgbẹ́ lọ́hùn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta èèyàn wà bẹ fún istikọ́mà ìdúró ṣinṣin pé ọlọ́run jọ fún mi ní ìdúró ṣinṣin o jẹ́ kí n yẹ o wọ́n jẹ́ kí n gbòlójú ọ̀nà tààrà yí o o bí yẹn ti rí nìyẹn èèyàn tó wá tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ èèyàn tí wọ́n ti yóò tọrọ àforíjìn lórí àwọn èyí tó jẹ́ èyí yóò mọ̀ọ́mọ̀ ṣe inú ẹ̀ṣẹ̀ yẹn lẹ́kẹ̀rẹ́ lẹ́karùn-ún nìyẹn sókọ́lọ̀ kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹfà tó bá ipa ọmọ ènìyàn á gbà nímọ̀ràn torí pé ọ̀pọ̀lọpọ̀ wa kàkàkà ran ènìyàn lọ́wọ́ láti dìde á kún lọ́wọ́ láti parun ni ẹran tí arákùnrin tó mutí nígbà yá ànábì sallallahu alaihi wasallam ni wọ́n fi bàtà lù ú tẹ́nìkan tó wá ń ṣẹ́bi lé lórí tànàbí ni ẹ mọ̀ràn àṣẹ tán lọ́wọ́ lé lórí ẹ mọ́ ránṣẹ́ ìtàn lé lọ́wọ́ lé lórí so nítorí náà ó yẹ ká gbà á mọ̀ràn ni káwọ́ náà bá ṣe tó bá jẹ́ ẹni tó súnmọ́ wa tí ìbá ṣe ẹni tó súnmọ́ wa ká bẹ̀ lọ́hùn fún kọ́lọ́hùn bàbá ni tó ń ṣe torí pé tóun yẹn bá wó ibi tó wà tó ti di ẹ̀sìn mú tó ń ṣàlàyé ẹ̀sìn ó lè mọ̀ sẹ́lòmíì tí ó ṣe ń bẹ̀ àwa ò sì ní í sí ń bẹ̀ ibẹ̀ yẹn ẹ̀sìn tún ti wó ń bẹ̀ yẹn nìyẹn so á bẹ̀ lọ́hùn ọba kó bá ní tún ṣe mo rò pé ó ti yé torí pé kì í kúkú ṣèparun rẹ̀ là ń wá ìta wa náà ni pé kó là torí pọ́lọ́hún sọ pé ká wá pààrùn fẹ́ àfi ká máa wá là ìyẹn tó yàtọ̀ sí tábà táwọn ọ̀tá tó wá di pé ó o téèyàn wá ń bẹ lọ́hùn lé àwọn ọ̀tá lórí ọ̀tọ̀ ẹni yẹn kì í ṣe ọ̀tá wa tá a lè bẹ lọ́hùn ọba lé lórí ó ṣẹ ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba aláforíjì débi pé ẹlòmíì ojú tí ó máa fi wò ó ní ò ní foríjì ńlá ẹlẹ́ hábà hábà kò sí rárá rárá o kò ṣàánú wa èmi àtẹ̀yìn kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n mọ́ fi àdánwò tó ju agbára wa lọ kọ́lọ́n mọ́ gbé kó wa àwọn tọ́lọ́n sì ti gbé kó kọ́lọ́n kó fún wọn lẹ́mìí àti túbà àti àti tọrọ àforíjì kọ́lọ́n foríjì kálukú wa kọ́lọ́n kó ṣàánú wa so eléyìí ṣe pàtàkì gan fún wa so ní implication lónìí eh, lílo ẹ̀ lónìí ni àwọn ṣúgà mọ́mì ẹlòmíì lọ́fíìsì bóyá dráìvà ni ṣúgà mọ́mì yẹn òun gbé e lọ yóò ní kó yà dẹ́rẹ́bà yà ee eh, eh, túndé oyáyà síbẹ̀ ṣẹ́gun oyáyà ìyá ń bolẹ̀ yà sí òdìlẹ̀ ìtura ìgbà tẹ yà síbẹ̀ kọ́mọ kọ́mọ kọ́mọ má bọ̀ má bọ̀ má bọ̀ òun hmm. wẹ̀ ìwọ wà mọ́ ní wá bò kankan bá gbọ ẹ̀yìn ọwọ́ òun òkè débẹ̀ níbi kan báyìí ṣàánú hmm. irú àwọn lílo rẹ̀ nìyẹn Ah, abẹ́lómi wọ́ọ̀kì visa ló ń lọ abroad hmm, bóyá ń lọ UK ní bóyá ń lọ Amẹ́ríkà ní àbí kárí anywhere yóò ṣe visa àti ẹ̀ mọ́ hmm, ìwọ ní pa rẹ̀ hòtẹ́ẹ̀lì kan ní wa àtìyá lọ́ọ̀jì sí lọ́nà ṣé o mọ̀ pé idán lọ nìyẹn kọ́lọ́n kó ṣàánú wa so gbòòrò àwọn nǹkan wọ̀nyẹn ni àdìsí yìí ń sọ pé ntọ́lọ́run bá lè fún ní kápá láti lè díjú sí i á san lẹ́sàn-án lóòjọ́ àlùkìyàmọ̀ pẹ̀lú pé kò ní sínú àwọn tí ó mọ̀ dààmú dààbò ọlọ́mọ jẹ́ ká wà ní àwọn tí ó mọ̀ dààmú dààbò abẹ́lẹ́ ọba alikẹ́lá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ níparí <clears throat> zina ó jẹ́ ẹ̀ṣẹ̀ kan tó lágbára anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní yezni zani hina yezni wa huwa mu'minun ẹnìkan ò ní máa ṣe zina lásìkò tó ń ṣe lọ́wọ́ yẹn ká pè lónígbàgbọ́ òdodo ìyẹn ni pé ìgbàgbọ́ rẹ̀ kò ní í pé lásìkò yẹn kò ní jẹ́ kò ní wà káàmìlì yóò ti dínkù lásìkò tó ń sálẹ̀ tó ń ṣe nǹkan yẹn lọ́wọ́ nínú hadithi bukhari àti muslim àwọn míì tún kù lẹ́yìn rẹ̀ o wàlà yasiriku sáàriku hìnà yasiriku wàwà mọ́mìn wàlà yasorobu lè xọ́múrọ̀ hìnà yasorobu ha wàwà mọ́mìn wàlà yàntàhìbù nàbà. ذات شرف يرفع الناس إليه أبصارهم حين ينتهبها وهو مؤمن يمين قاعد لو بني النبي محمد صلى الله عليه وآله وسلم إذا زان العبد خرج منه الإيمان tí ẹrú كما nǹkan bá ṣe zìnà báyìí ìmánì ó sì jáde alárọ̀ọ̀sì ìmọ̀nì yóò wá dàbí bòójì ní òkè rẹ̀ bíi cloud mm, bí ẹ̀ṣújò lórí ẹ̀ sọ́mà lẹ́yìn náà ìdá akọ̀lá á tó bá ti wá dìde níbi tó ti ń ṣe zìnà yẹn ọ̀rọ̀jà ilé ìlú ó tún wá padà sọ́dọ̀ rẹ̀ béèrè máa béèrè pé ẹni tó lu mọ́gùn tó kú síbẹ̀ abẹ́nìkan tó ń ṣe lọ́wọ́ tó wá kú ẹjọ́ sí ọmọ ni orí Ah, ṣùgbọ́n tó bá jẹ́ múmi ní wallahu ta'ala a'lamu tí yóò sì gbà wípé zina halali ni kì í ṣe kẹfìrí o wallahu ta'ala a'lam wallahu ta'ala a'lam ní ìparí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ah, abdullahi ibn masud olóhùn béèrè lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run ya Rasulullah ayu dhanbi a'zamu inda ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba lékè ọlá anabi anteji alalila ìní dán wà wà kọlàkọ òun náà ni kò mo wá orogún fọlọ ńgbà tó jẹ pọlọ ló dá ọ fàkúlùtù iná dáàlìkàlà ọbí mu ah, náà ilé ìtóbi o súnmọ ayò lẹ́yìn náà tún ní èwo tún ní anabi ni antakutula wàládàkà kọṣíyàtà àyìn yàtọ ibrahim ak ẹrí kó pa ọmọ rẹ lẹ́ni tó ń bẹ̀rù pé yóò máa bá ọ jẹun ìyẹn látara òṣì pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe o ọlọ́run kó là wá ń bẹ̀ o látara òṣì wọn ó pa ọmọ wọn hmm, ó padànù pé ìyá òun lè tọ́ ọmọ ìjà rẹ̀ àjọ tọrọ bá débi àmọ́ ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ kó tó tún máa ayé ó tún ní èwo tún ní kọ́ọ̀lù ànábì ní antes níyà bí halila jarik ìyá ní zaujati jarik òun náà ni kó ṣe zìnà pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ ó fi hàn pé mo ti ṣàlàyé yẹn náà sẹ́yìn ká máa ń ṣe zìnà nísìnyí ọkùnrin kan bóbìnrin kan ṣe zìnà ó tún ní gírèdì ẹni tó bá jẹ́ jar aládùúgbò neighbor téèyàn bá báyàwó ẹ̀ ṣe zìnà ẹ̀ṣẹ̀ yẹn tún burú jù kó lọ ṣe zìnà pẹ̀lú ìyàwó ẹni tí kì í ṣe neighbor tàbóbìnrin míì níbòmí lọ ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé àwọn ìyókù yẹn jẹ́ halali o wọ́n yẹn ṣe halali ṣùgbọ́n eléyìí tó ń burú jùlọ ẹ sì mọ̀ pé ti neighbor yẹn ló kọ́ mọ̀ jù ń sìn ti neighbor yẹn òun ló kọ́ mọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àti ṣàlàyé yẹn náà nígbà tá à ń sọ̀rọ̀ nípa kúlùkùm rọ wa kúlùkùm mas'ulun an ra'iyati àti sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ so obìnrin àsìkò míì náà tàbá àwọn obìnrin tí wọ́n nípò yẹn ó lè jẹ́ níbọ̀ èèyàn náà lè jẹ́ níbọ̀ èèyàn wíyò máa ń lọ bẹ̀ òun bá ṣiṣẹ́ pé òun bá ṣe garden òun bá ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣàṣàánú wa ọlọ́run kó là wá ń bẹ̀ gbogbo àwa tí ọlọ́run ọba ọ̀kadà ra kí irú àdánwò yìí ó bá ọlọ́mọ gbè kàn wá gbogbo àwa tá a kó sí tá a jìn sínú ọ̀fìn yìí ọlọ́run má ká jìn sí gbogbo ẹni tó sì ti jìn sí ọlọ́run fún lágbára láti lè kúrò ńbẹ̀ tí ò bá ti jáde ńbẹ̀ tó bá sì ti jáde bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba àlejò aláàkó fún wọn lágbára láti lè túbá láti tọrọ àforíjìn ọlọ́run kó sì gbà kó ṣe àforíjìn fún kálukú wa allahumma rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub alayna ya mawlana innaka anta wa tub alayna innaka anta at-tawwabur rahim واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا وأنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم آت نفوسنا تقواها وزكيها إنك خير من زكا إنك مولاها وخير من زكاها اللهم طهر قلوبنا من الزنا اللهم طهر قلوبنا من الزنا اللهم طهر قلوبنا من الزنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله wa barakatuh.